ẹni tó o pè ní bàbá ọmọ rẹ yẹn àrùjú iléhi mọ̀mùnù èèwọ̀ ni fún ọ kó padà bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ìròyìn tí ń bẹ lára rẹ̀ yẹn. ó hàn nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ẹni yẹn kì í ṣe ẹlẹ́sìn ìsìláàmù ọkàn mùsùlùmí ni. iṣẹ́ sì la máa fi mọ̀ pé èèyàn jẹ́ ẹlẹ́sìn kì í ṣe pé kéèyàn máa jẹ́ Abdullahi kó máa jẹ́ Abdulrasaki kó máa jẹ́ ókọ yẹn sì just tag lébẹ́lì ni. iṣẹ́ iṣẹ́ lẹ́sìn. májẹ̀mú tó tá a bá tiẹ̀ sọ pé gbogbo ohun tó sọ nípa rẹ̀ yẹn pé ọ̀dà ó lè má rí bẹ́ẹ̀ májẹ̀mú tó gbé kalẹ̀ yẹn ti kọ̀nfáàmù ẹ̀ wípé ọ̀rọ̀ ẹ̀ burú ọ̀rọ̀ bàbá ọmọ rẹ̀ yẹn pé ó burú ó buyàrí ó fẹ́ yọ ọ́ kúrò nínú ẹ̀sìn nìyẹn o àpadà sí aburú nìyẹn o ó kó àpadà sí aburú bọ́ nìyẹn tó ń sọ fún ọ pé. aṣọ gbàgẹ̀rẹ̀ tó ń wọ̀ yẹn o gbọ́dọ̀ wọ̀ mọ́ pé o wọ̀ mọ́ o lo sọ́ọ̀sì mọ́ ọmọ rẹ ò gbọ́dọ̀ lọ sílé kí alùsùn náà mọ́ ọmọ yẹn tó ti ń wọ jèlìbáàbù ó ní kọ́ wọ̀ mọ́ ni o. mo fẹ́ kó ọlọ́rẹ̀ yẹ ìmánì rẹ wò ní abala àtàwákùlù àlàlọ́ àtàwákùlù àlàlọ́ ìgbáralé àlọ́ lọ yẹ̀wò dáadáa aspect kan ni nínú aspect al-imanu billahi that aspect yẹn o nídìí kó lẹ́kọ̀ọ́ lórí ẹ̀. pẹ̀lú lẹ́bù tó lọ bẹ́sìndé yìí tẹ́ni yẹn wá ń ka àwọn májẹ̀mú orí burúkú lẹ̀ fún ọ ọ yẹ kó o kọ́ ti fóònù mọ́ lẹ́nu ni pé àsóòtì ẹ̀ tí gbádùn àsórí burúkú ti ń bọ́ ọjà kéékù lára rẹ̀. èmi ló ń sọ fún wípé tí n bá fẹ́ padà ń bọ́ àbáyà mi ń bọ́ lẹ̀ fún ìwọ ìwọ ìwọ ìwọ ọ̀mùtí oníranù yìí ìwọ ẹlẹ́gbìn yìí ó yẹ kó kọ́ ti fóònù mọ́ lẹ́nu ni. torí tó o bá yẹ tẹ̀lé àwọn kọ̀ǹdíṣàn yẹn ajá rẹ ajá rẹ ọ padà síbi èébì rẹ nìyẹn o ajá rẹ ọ padà síbi èébì rẹ nìyẹn. ẹ̀sìn ju ọkọ lọ o Islam ó ju ọkọ lọ Islam ó ju aya lọ islam ó ju ọmọ lọ islam ó ju ẹbí lọ islam ju bàbá lọ islam ju ìyá lọ islam ju gbogbo ayé lọ. tí ẹnìkan bá fi islam wa ṣe májẹ̀mú fún wa pé òun ó ṣe kìíní fún wa o on the condition wípé a já ìsìláàmù lẹ̀ a sọ fún un pé kó máa gbé kinní yẹn lọ kó máa gbé lọ. ìsìláàmù ò gbọ́dọ̀ bọ́ mọ́ wa lọ́wọ́ nítorí ọkọ kò gbọ́dọ̀ bọ́ mọ́ wa lọ́wọ́ nítorí aya kò gbọ́dọ̀ bọ́ mọ́ wa lọ́wọ́ nítorí ọmọ. wọ́n ní ká gbẹ́sìn wa sá kúrò lọ́dọ̀ ọrú àwọn olórí burúkú bá ní á gbẹ́sìn wa sá fún ni ọlọ́sìn ti yà yín lọ́tọ̀ọ̀tọ̀ rẹ dì ó ti ń ṣẹ̀mí rẹ gbọ́ náà ìwọ ń rò pé bóyá kó o padà ojú kan ló fi ń ríran o ò lójú méjì o ọ mọ̀ pé bí wọ́n ṣe ń rò pé bóyá kó o padà yẹn nítorí kíni nítorí pé yóò lè máa gbé bùkátà lórí àwọn ọmọ rẹ̀ pẹ̀lú ìlànà ìjẹ́kẹ̀fẹ̀rí rẹ̀ tí ó ti wá sọ ẹ̀yin náà di kẹfẹ̀rí bíi rẹ̀ ọ̀tí ẹ̀rántí ikú tó bá padà débẹ̀ tán tí ọba bá kọjá oṣù kan tẹ́mi báyìí bọ́ ńkọ́. tọ́lọ́ ń kílèmù ẹ̀mí tọ́lọ́ ń kílèmù ẹ̀mí rẹ̀ níbo lọ wá já sí hun níbo lọ já sí hun ọlọ́run ní jẹ́ kó rá padà sí aburú o má fi ẹ̀sìn rẹ má fi báyàn negotiate o jẹ́ ọ máa ṣayé ẹ̀ lọ bí ṣe ń ṣayé ẹ̀ lọ́hùn sórí ẹni tí ò sórí ọmọ tí ò lóbìí láyé ó ń di tó bá fẹ́ dì. ìwọ náà wò ní ìsìn láti bí ọdún kẹwàá láti bí ọdún kẹwàá tó ti ń fara dàbọ̀ tó ti ń fara dàbọ̀ síbi tó wá fẹ́ já sínú ó já sí ọ̀dọ̀ ẹni tí ó sọ fún ọ wípé ìsìláàmù ló mú ni àbí òun ọ̀rọ̀ yẹn ju ẹnu ẹ lọ yorùbá nísàn gbá lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá sọ fún wa pé ìsìláàmù láàmú ni àbí òun á sọ fún pé sàn gbá lẹ́nu ẹ̀ ọmọ tó ń pè ní ìsìláàmù ni ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn àwọn ànábì ọlọ́run lọ́wọ́ ni sóò ní mú ni àbí wọ aráàbò ni wọ ìwọ òkú lásán lásán yìí Islam is above everything lọ́dọ̀ mùsùlùmí. ọba ń nka májèmú fún wọn pé ẹ ọ̀bọ̀ abaya lẹ ọ padà sí ìrìn hòhò ojú òsì ni mo tìwọ́ náà ìgbà tí èga sí wípé gbogbo tó ń ṣe é bọ̀ láti bí ọdún mẹ́wàá yìí ò ń ṣe é nítorí kó o lè padà torí pé àwọn kan ń bẹ lásìkò tí wọ́n bá wà nú ìṣòro wọn á súnmọ́ lọ́hùn ẹ ṣe bí bóyá wọ́n fẹ́ sin ni ìsúnmọ́ lọ́hùn wọn nígbà náà nítorí kí wọ́n lè kú ìṣòro ni tí wọ́n bá ti rọ́nà àbáyọ wọ́n kẹ́yìn sọ́lọ́hun ìṣesí àwọn ọ̀sẹ̀bọ nìyẹn àwọn ọ̀sẹ̀bọ ń gbà tọ́nà bá dí mọ́ wọn tí wọ́n rí pé agbára Ògún òka ti ń bẹ́lẹ̀ yìí agbára Ṣàngó òka agbára Ọya òka wọn àmọ́ ní ọlọ́run o Elédùmarè o ṣàánú wa o wọ́n gbàgbé Ògún wọ́n gbàgbé Ṣàngó wọ́n gbàgbé Ọya tọ́lọ́mbà wa kó wọn yọ tán wọ́n sá máa ní àà àwọn lọ sí ojúbọ Ògún àwọn lọ ojúbọ Ṣàngó àwọn tún lọ rúbọ ń bẹ̀ ìṣesí àwọn ọ̀sẹ̀bọ ọjọ́ ni àti tàwọn ti sìn náà. pọ̀tọ́ bá gá sí pé láàrin ọdún mẹ́wàá yẹn tẹ̀sìn ẹ̀ tẹ̀sìn ẹ̀ yàtọ̀ ó yàtọ̀ lè láàyè ọ yàtọ̀ lè láì kì í ṣe nítorí kó o lè padà sọ́dọ̀ rẹ̀. ó ṣe ìfaradà ni ó ṣe ìfaradà wà sọ́búrù áúlá kó o sì ṣe ìfaradà yẹn kó o ṣe ìfaradà yẹn ó lóore jùlọ fún ọ. ohun tó tiẹ̀ fi ṣèfaradà ìmú jáde lára rẹ̀ nìsín ara rẹ̀ gan ló wà tó fi mọ̀ pé kó o ṣe faradà kó o gbé kó o gbá ẹnu ọkùnrin dànù sọ́hùn. so ráwọn ẹbí rẹ tí wọ́n sọ pé tó o bá padà bẹ́ẹ̀ àwọn ò ní dá sí ọ̀rọ̀ rẹ mọ́ sọ fún ọpọlọ́hún ọba ní ń ọlọ́run ọba ti ń lò wọ́n òun ni ọba olùpèsè tí wọ́n bá ní kọ́lọ́ ọmọ lu àwọn mọ́ wọn ò ní rí òkú àwọn ọmọ rẹ̀ títì àwọn ọmọ rẹ̀ ò ní rí ìhòòhò nítorí ẹ̀. ó di àmùrè ni o ó di ọkàn rẹ ni o ojú ogun ẹ̀sìn ló wà ojú ogun ẹ̀sìn ló wà ń wà á fàyọ lára rẹ̀ báyìí ìdí tó fi já sí pé ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ dúró ti ẹ̀sìn ẹni kó sọ̀nù gbogbo àwọn àwọn àwọn ariwo òun kó sọ̀nù ẹ̀. àsìkò tó lọ́n fẹ́ la ọ̀nà fún ọ rèé inna Allaha ma'a sabirin ọlọ́run bá ń bẹ pẹ̀lú àwọn onísùúrù tí ó ràn wọ́n lọ́wọ́ má jẹ́ kẹ́nìkan kórí burúkú bọ́ o ni wọ́n á fa ayọ̀ lára rẹ̀ báyìí bó ṣe mọ̀ pé ó yẹ kó ti sùúrù ṣé rí arábìnrin yìí mi ò rí rí mọ̀kànsáàrí mẹ́sẹ́jì náà ni. tí n bá sì ti rí mẹ́sẹ̀jì báwọn ń wo àyíká mẹ́sẹ̀jì ń ń wo àyíká ẹ̀ mo wá wo àyíká mẹ́sẹ̀jì rẹ̀ ní tí mo rí ń fi hàn yín ẹ jẹ́ ń gbá ẹ jẹ́ ń gbá kínní yẹn bọ́ta. ẹ̀ ǹdí fẹ́ kẹ́ rí nọ́mbà rẹ̀ ẹjọ́ bí mo ṣe fẹ́ ṣe o ok ah ṣe rí ẹ̀ mi ò ní fẹ́ kẹ́ ẹ rí nọ́mbà ẹni yẹn ok mo ti kọ́fà mo ti kọ́fà bí nọ́mbà wa now ìntarábìnrin tó béèrè béèrè tó fi ṣe profile picture rèé tó fi ṣe profile picture rèé ẹ wò dáadáa ara rẹ náà ní ti yọ wáàsí fún ọ ohun tó fi ṣe profile picture rèé hadith anabi sallallahu alayhi wa sallam òun ló kọ síbi profile picture rẹ̀ níbi táwọn kan ti gbé orí ara wọn síbẹ̀ ibi táwọn kan ti gbé ìtàn wọn síbẹ̀ àmì nìyẹn pé obìnrin yìí ó ti súnmọ́ lọ́hùn ẹja wa ka àdìsí tó lò gẹ́gẹ́ bí profile picture àdìsí gangan onífìwá ṣe wá sí fún ọ pé kó o tẹ̀lé ìwọ fún ara rẹ ló fi kíní ṣe profile picture òun rèé ẹ jẹ́ n wá kà òyìnbó ni wọ́n kọ́ o ẹ jẹ́ kà ó ní the prophet sallallahu alayhi wa sallam said, There shall come upon the people, there shall come upon the people a time, a time in which the one who is patient upon his religion will be like the one holding holding onto a burning ember tún gbọ́ lẹ́ẹ̀kan sí the prophet sallallahu alayhi wa sallam said o ni anabi sallallahu alayhi wa sallam ó sọ pe there shall come upon the people a time ìgbà kan wá ìgbà kan ń bọ̀ wá bá àwọn ènìyàn ìgbà kan nínú sẹ̀mí ayé wọn ó ń bọ̀ wá bá àwọn ènìyàn. in which the one ní àsìkò náà tó jẹ́ pé the one who is patient upon his religion ẹni yòówù tó bá ṣe ìfaradà lórí ẹ̀sìn rẹ̀ tó rọ́jú tó dúró ti ẹ̀sìn rẹ̀ nígbà táwọn èèyàn fẹ́ gbà kúrò lọ́wọ́ rẹ̀ tó wá rọ́jú tó di ẹ̀sìn ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ will be like the one holding onto a burning ember yóò dàbí ẹnìkan tó gbá ògúnná tí ògúnná ògúnná tí ń jò tó gbá mú bí ẹni tó gbá ògúnná mú tẹ bá sì wo profile picture dáadáa ẹ wò ògúnná náà ní lókè tí ó gbé bẹ́ẹ̀ ìfẹ́kẹ́ rí nọ́mbà rẹ̀ ògúnná náà ní sẹ́tìrì ó fi ògùn náà yẹn wọ́n yà á bẹ́ẹ̀ sẹ́tìrì ògùn náà àdínsì nù lábẹ́ rẹ̀ wọn sẹ́tìrì ọkàn ọ̀nù tọ́ba gá sí pé kìíní tó gbé bẹ́ẹ̀ yìí ọ̀kan fi ṣe camouflage torí tọ́ba fi mú ọ fi àyà kùránì kan tó fi ṣe àkọlé àkọlé ara rẹ ohun tó bá mọ ọtọ bá fi fi àdìsá nẹ́bì kan sí àkọlé ara rẹ agá sí pé òun ṣiṣẹ́ ẹ̀tọ́ ló fi ṣe àkọlé fúnra rẹ. There shall come upon the people a time in which the one who is patient upon his religion will be like the one holding onto a burning ember. Àsìkò kan ń bọ̀ wá bá àwọn ènìyàn ní ètò jẹ́ pé ẹni tó bá ṣe sùúrù pẹ̀lú ẹ̀sìn rẹ̀ tó dúró ti ẹ̀sìn rẹ̀ yóò dàbí ẹni tó mú ògùnná tí ń jóná lọ́wọ́ ògùnná tí ń jò tó mú lọ́wọ́ wo bí ọwọ́ yìí ó ṣe rí tíyàn bá mú ògùnná lọ́wọ́ tí ó sì fi ilẹ̀ bàbá ńlá ìnira ni sòjì sí Allah wa ń sọ ní ìsìn wípé àsìkò kan ń bọ̀ wá bá wa tiẹ̀ ti wá bọ́ ọnu tiẹ̀ ti wá bọ́ ọnu tó ga sí pé ìsáídà kó o dúró ti ẹ̀sìn rẹ kó o sì máa farada ìpèníjà tó o bá ń rí ń bẹ̀ tàbí kó o fẹ̀sìn lẹ̀. ó lè wá fẹ̀sìn ńlẹ̀ kí tiẹ̀ tún wá ta o sọ mọ̀ pé kì í ṣe gbogbo ẹni tí ó ṣẹ̀sìn ní oróúnjẹjẹ kábà sọ pé ẹni tí ó bá ti ṣe ìsìláàmù ó ti sú ọ̀ kò sú ọ̀ o ìyà ń jẹ wọ́n tààrà o ìyà ń jẹ ni tí ọ̀gbọ́lọ́ ń gbọ́ o ọwọ́ àwọn kọ̀ọ̀kan nínú wọn tí wọ́n bá rí nǹkan jẹ ní máa fi lérò pé kíyàn di kèfèrí ọ̀nà ń bẹ ń bẹ ọ̀nà òsì ń bẹ o ìyá ń jẹ ifá ìyá ń jẹ ọ̀pẹ̀lẹ̀ ìyá ń jẹ ifá ìyá sì ń jẹ ọ̀pẹ̀lẹ̀ à ń bọ̀ sí bọ̀ sí baba onífá. sọ wárádìí sì yìí ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ Abu Urera ló gbà wá ó ní wá ìlú lèlẹ̀ Arab mìíṣàárì kọ̀dìkítàràbà fitanan kàkítọ̀ ìlàílì al-Muslim yusbihu rajulu mu'mina wa yumsi kafiro yabi'u qawmu dinahum bi arodin mina duniya kil almutamasiku bidinihi kalikobidi alalijamur au kol alashauk ìtumọ̀ láti ọ̀dọ̀ abu ureira radiyallahu anhu riwaya ahmad àti ibn hibban ni àdísì yìí ó ní ègbé ni fún àwọn lárúbáwá níbi aburú tó súnmọ́ pẹ́kípẹ́kí báyìí tí ń bọ̀ ègbé ni fún wọn fitanan kakitọ́ ilẹ̀ alimubilim àwọn fìtínà kan mọ̀ ṣẹlẹ̀ ní ilẹ̀ lárúbáwá tí ó dàbí ìgbà tí tí ó dàbí ìpín ìpín ìpín òru tó òru tó dúdú òru tó ṣókùnkùn ṣe sì mọ̀ pé nínú òru náà ni ewu pọ̀ sí jùlọ. yusufu rọ́jú lu mú omi náà. àdánwò náà yóò burú débi pé ọmọnìyàn láàárọ̀ ọjọ́ rẹ̀ yóò jẹ́ mùsùlùmí wàyúm sí káfírọ̀ nígbà tí ó bá sì dọwọ́ yóò ti di kèfèrí láàárọ̀ yóò wà nípò mùmìnì nígbà tí ó bá tọ́wọ́ bá tẹ̀ ẹ́ tí òru ń tọkọ ni tí bọ́ bàbá òun ní fún lówó à ọlọ́run ní sọ̀rọ̀ arábìnrin yìí o yẹ̀bí ùkọ́ mú dínà hùm bí arọ̀ dínmínà dúníyá àwọn èèyàn ó wà á máa ta ẹ̀sìn wọn nítorí àwọn nǹkan ilé ayé wọ́n máa tẹ̀sìn wọn wọ́n tàbáyá wọn dànù wọ́n wọn lẹ̀ wọn ó dìdàkudà nítorí mọ́tò nítorí ilé nítorí aṣọ nítorí owó torí oúnjẹ wọ́n máa ta ẹ̀sìn wọn. ibẹ̀ ni wọ́n ti wá sọ pé lásìkò náà alimutamasiku bìdí nìyí ala bídì alálejàmùrù. ẹni tó bá wá dúró ti ẹ̀sìn ẹ̀ nígbà náà yóò dàbí ẹni tó gbá ògùn náà mú àsìkò tiẹ̀ ti dénú láti bí ọdún mẹ́wàá sẹ́yìn lọkùnrin ti kọ̀ ọ́ sílẹ̀ ebi ò kú ebi ò ọmọ rẹ kú ìwọ àtàwọn ọmọ rẹ ẹ̀rìn òwò ọwọ́ adé ní ìsìn yìí. Kọwaa wá dé eré ọwọ́ adé ní ìsìn ọwọ́ adé torótoró ó dé ní ìsìn ó dé tìbàjẹ́ tìbàjẹ́ sọ́dọ̀ ẹ̀ ní àdé sí. ọmọ bóyá ti kó nǹkan gan ọmọ ti kó nǹkan. tó fẹ́ ta díẹ̀ fọ́n bẹ́ẹ̀. ohun tí ń bẹ lábẹ́ bó ṣe padà déhùn pẹ̀lú àwọn mọ́jẹ̀mú orí burúkú tí ń gbé káhùn tọ́lọ̀ ń bá fi hàn ọ́ ò níṣẹ́ béèrè àmọ̀ràn ohun tí ń bẹ ní abẹ́ ìpadàbọ̀ rẹ̀ bí ìpadàbọ̀ abìjà ni ó dé torótoró ni o ti ń bẹ lábẹ́ ìpadàbọ̀ rẹ̀ yẹn sẹ́ tí ìbágasípọ̀ lọ́wọ́n ọba àlékè ọlá ọmọ fi ìkọ̀kọ̀ rẹ̀ sọlá lórí wa tó bá fi hàn ọ́ ni pé ẹ́ẹ́ àsóòdé taburú taburú ni máa bá nǹkan rẹ̀ yí. ìwọ wò ó lẹ́yìn ìgbà tẹ́ ẹ kọra ayé tí ò dá sí nínú ẹ̀sìn ayé rẹ̀ ń burú sí nínú ẹ̀sìn ni. àmì ìpáyé rẹ̀ ń burú sí i ó ní kọ̀ǹdíṣàn mẹ́ta tó gbélé ọ lọ́wọ́.